Ilénlọ́ Art Streams Limited. Ẹ farabalẹ̀ kájọ gbọ́. Ẹlẹ́gbẹ́ mo ní. Ẹ farabalẹ̀ kájọ gbọ́. Kíná wí. Òye nípa ọlà tó farasin sínú ìwé bàbá olówó, bàbá mẹ̀kúnnù àti ìyàtọ̀ ọgbọ́n tó táwọn yọ. Wọ́n ń bá ẹ wí. Ẹ farabalẹ̀ kájọ gbọ́. Ilẹ̀ wí náà. Ẹ farabalẹ̀ kájọ gbọ́ ọgbọ́n. òye nípa ọlà tó farasin sínú ìwé bàbá olówó bàbá mẹ̀kúnnù àti ìyàtọ̀ ọgbọ́n ló táwọn yọ. ẹ káàbọ̀ sórí àyọkà wa ìwé tí à ń kà ni bàbá olówó bàbá mẹ̀kúnnù ẹni tí ó kọ̀wé yìí ni Robert T. Kiyosaki èdè gẹ̀ẹ́sì ni wọ́n kọ ọ́ àwa la ṣe ògbéfọ̀ rẹ̀. ẹ farabalẹ̀ kájọ gbọ́. ẹlẹgbẹ́ mo ní. ẹ farabalẹ̀ kájọ gbọ́. ohun tí àwọn olówó máa ń kọ́ àwọn ọmọ wọn nípa owó tí àwọn òtòṣì tàbí kòlà kò ṣagbe kì í kọ́ tiwọn. òye nípa ọlà tó farasin sínú ìwé bàbá olówó bàbá mẹ̀kúnnù àti ìyàtọ̀ ọgbọ́n tó táwọn yọ. níní bàbá méjì fún mi ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò èrò méjì ọ̀kan tí ó lówó ọ̀kan tí ó tòṣì mo ní bàbá méjì olówó àti bàbá mẹ̀kúnnù ọ̀kan kàwé gan-an ó sì tún gbọ́n ṣáṣá ó gboyè ọ̀mọ̀wé ó sì tún parí ẹ̀kọ́. E ní ilé ẹ̀kọ́ yunifásítì láàárín ọdún mẹ́rin ó ṣiṣẹ́ fún ọdún méjì ó tún lọ sí yunifásítì Stanford ní Chicago àti ní yunifásítì Northwestern láti tún lọ fìmọ̀ kúnmọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ló fi ka gbogbo rẹ̀ bàbá kejì yìí kò parí ìwé ìpele kẹjọ àwọn ọkùnrin méjèèjì ni wọ́n láàmìlaaka nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n sì ń ṣiṣẹ́ àṣekára láàyè wọn àwọn méjèèjì ń gbowó tó dára síbẹ̀ ọ̀kan kò lówó bí ó ti yẹ èkejì yóò di olówó ní ìlú Hawaii. òye nípa ọlà tó farasin sínú ìwé bàbá olówó bàbá mẹ̀kúnnù àti ìyàtọ̀ ọgbọ́n tó ta wọ́n yọ. ẹ̀yin ará ọ̀kan fi mílíọ̀nù mẹ́wàá dọ́là sílẹ̀ nígbà tí ó kú fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ fún ẹgbẹ́ aláàánú àti ilé ìjọsìn rẹ̀ bákan náà bàbá kejì fi gbèsè tí àwọn ẹbí rẹ̀ yóò san sílẹ̀ àwọn ọkùnrin méjèèjì jẹ́ alágbára ẹni tí ó lè darí tí ó tún lẹ́nu àwọn méjèèjì gbà mí ní ìmọ̀ràn àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìmọ̀ràn wọn àwọn méjèèjì gbàgbọ́ nínú ẹ̀kọ́ ìwé ṣùgbọ́n èròǹgbà wọn kò dọ́gba lórí ìlànà ẹ̀kọ́. E tí ó bá jẹ́ pé mo ní bàbá kan n ò bá lè mọ̀ bóyá kí n gbà tàbí kọ ìmọ̀ràn rẹ̀ níní bàbá méjì fún mi ní àǹfààní láti rí èrò ọ̀tọ̀ọ̀tọ̀ ti èyí tó lówó àti bàbá mẹ̀kúnnù kàkà kí n gbà tàbí kọ ọ̀kan nínú rẹ̀ èyí jẹ́ kí n ronú sí i kí n ṣe àgbéyẹ̀wò kí n wá mú ọ̀kan fúnra mi wàhálà ni pé ẹni tí ó lówó kò ì lówó ẹni tí ó tòṣì náà kò ì tòṣì àwọn méjèèjì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n yàn láàyò ni tí wọ́n sì ń tiraka pẹ̀lú ọ̀rọ̀ owó àti ètò ẹbí àwọn ojú ìwòye wọn sí owó kò dọ́gba. bàbá olówó ọgbọ́n ló ta wọ́n yọ. ẹ jẹ́ ká wo àpẹẹrẹ yìí bàbá kan sọ pé níní ìfẹ́ owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ nígbà tí bàbá kejì yóò sọ pé àìlówó ni gbòǹgbò ìpìlẹ̀ ìwà ibi gẹ́gẹ́ bí ọmọdé tí ó ní bàbá alágbára méjì tí wọ́n ní ipa tó lóòrìn láti ṣe ìfẹ́ ọ̀kọ̀ọ̀kan wọn nira fún mi mo fẹ́ jẹ́ ọmọ gidi mo sì ń tẹ́tí àmọ́ àwọn bàbá méjèèjì kò dìjọ sọ nǹkan kan náà ṣe wá rí i pé ojú ìwòye wọn tí kò dọ́gba pàápàá nípa owó pọ̀ débi pé òun fẹ́ kí n wádìí kí n sì tún máa páyà mo bẹ̀rẹ̀ sí ronú fún ìgbà pípẹ́ lórí ohun tí ọ̀kọ̀ọ̀kan wọn ń sọ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá dá wà ni mo máa ń ronú mo sì tún máa ń béèrè lọ́wọ́ ara mi pé kí ló dé tí bàbá olówó fi sọ báyìí tí èrò bàbá òtòṣì sì yàtọ̀ kò bá rọrùn láti sọ pé bẹ́ẹ̀ ni òdodo ló ń sọ mo gbà bẹ́ẹ̀ tàbí kí n kọ̀ jálẹ̀ lórí èrò rẹ̀ nípa sísọ pé bàbá àgbàlagbà náà kò mọ ohun tó ń sọ. So dípò bẹ́ẹ̀ níní bàbá méjì tí mo sì fẹ́ràn púpọ̀ púpọ̀ jẹ́ kí ó pọn dandan fún mi láti ronú kí n sì yan ọ̀nà tí wọ́n máa fi ronú fúnra mi mo wá rí i pé yíyan ọ̀nà kan fúnra mi níye lórí lẹ́yìn ọ̀rẹ́yìn ju kí n gbà tàbí kọ ìrònú kan ṣoṣo lọ nínú ìdí tí olówó fi ń lówó sí i tí òtòṣì náà sì fi ń tòṣì sí tí kò là kò ṣagbe fi ń tiraka nínú gbèsè ni pé wọn kì í kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ owó nílé ẹ̀kọ́ ilé ni wọ́n ti ń kọ́ ọ. ọ̀pọ̀lọpọ̀ wa ló kẹ́kọ̀ọ́ nípa owó lọ́dọ̀ àwọn òbí wa kí ni ẹ rò pé àwọn òbí tí kò lówó lọ́wọ́ yóò sọ fún àwọn ọmọ wọn gan-an nípa owó ẹ̀yin ará wọn yóò kàn sọ pé dúró sílé ẹ̀kọ́ kí o sì gbájúmọ́ ẹ̀kọ́ rẹ ọmọ náà lè jáde pẹ̀lú ìwé ẹ̀rí tó dára ṣùgbọ́n wọn kò ní ní ìmọ̀ nípa bí a ṣe ń ṣètò ìnáwó àti ìròrí ó bani nínú jẹ́ pé a kì í kẹ́kọ̀ọ́ nípa owó ní àwọn ilé ẹ̀kọ́. E àwọn ilé ẹ̀kọ́ kan máa ń gbájúmọ́ ẹ̀kọ́ ìwé àti ọgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ṣùgbọ́n kì í ṣe lórí ọgbọ́n bí a ti ń rí owó èyí ló ń ṣàlàyé bí àwọn òṣìṣẹ́ báǹkì ṣe gbọ́n ṣáṣá tí àwọn dókítà olùṣírò owó tí ó ní ìwé ẹ̀rí tó dára ṣe máa ń tiraka láti lówó ní gbogbo ìgbésí ayé wọn. gbèsè ìlú wa tó ń fò ní kúfọ̀lá dìde ni kò ṣẹ̀yìn àwọn olóṣèlú wa àti òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń dábàá ètò ìnáwó pẹ̀lú ìmọ̀ díẹ̀ tàbí àìní ìmọ̀ rárá nípa ohun tí à ń pè ní ẹ̀kọ́ owó ẹ̀yin olùtẹ́tísì mi lónìí ó máa ń yà mí lẹ́nu nígbà gbogbo pé kí ni yóò ṣẹlẹ̀ tí a bá ní àwọn mílíọ̀nù èèyàn tí ó nílò ìrànlọ́wọ́ owó àti ètò ìlera àwọn ẹbí ni wọ́n máa ń gbára lé tàbí ìjọba fún ìrànlọ́wọ́ owó tí owó bá ti fìdí jálẹ̀ kí ni yóò wá ṣẹlẹ̀ gan-an sí àwọn ilé iṣẹ́ ìjọba tó ń mójútó ètò ìlera adójútòfò àti ààbò iṣẹ́. báwo ni ìlú yóò ṣe tẹ̀síwájú? tí ó bá jẹ́ àwọn òbí nìkan ni a dá ẹ̀kọ́ kíkọ́ nípa owó dá nígbà tí ó jẹ́ pé ọ̀pọ̀ wọn yóò wà tàbí tilẹ̀ ti wà ní ipò tòṣì ṣàwárí báyìí nítorí pé mo ní bàbá méjì mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn méjèèjì mo ní láti ronú lórí ìmọ̀ràn wọn nípa ṣíṣe bẹ́ẹ̀ mo rí òye tó wà nínú agbára àti ipa tí èrò èèyàn ní lórí ayé èèyàn. ẹ farabalẹ̀ kájọ gbọ́ ẹlẹ́gbẹ́ mo ní ẹ farabalẹ̀ kájọ gbọ́. fún àpẹẹrẹ bàbá kan fẹ́ràn láti máa sọ pé n kò lágbára láti rà á bàbá kejì sì kórìíra láti máa sọ bẹ́ẹ̀ ó máa ń sọ pé kí n béèrè pé báwo ni mo ṣe lè ra nǹkan náà ọ̀kan jẹ́ gbólóhùn tí kò ṣeé ṣe tí èkejì sì jẹ́ gbólóhùn ìbéèrè ọ̀kan ń jẹ́ kí èèyàn ní ìrẹ̀wẹ̀sì ọkàn nígbà tí èkejì sì ń jẹ́ kí o lè ronú tipátipá bàbá mi tí yóò lówó láìpẹ́ yóò ṣàlàyé pé wọn ò lágbára láti rà á túmọ̀ sí pé ọpọlọ rẹ kò ṣiṣẹ́ mọ́ àmọ́ èyí tí o bá béèrè pé báwo ni mo ṣe lè rà á ọpọlọ rẹ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kí o ra gbogbo ohun tí o bá fẹ́ ó jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí èèyàn máa lo ọpọlọ rẹ̀ ni ó wá ṣàfiwé ọpọlọ wa gẹ́gẹ́ bí kọ̀ǹpútà tó lágbára jù lágbàáyé ó tilẹ̀ máa ń sọ pé ọpọlọ mi máa ń lágbára sí i lójoojúmọ́ nítorí pé mo máa ń lò ó bí ó bá ṣe lágbára sí ni ó ṣe rí owó sí ó gbàgbọ́ pé tí a bá sọ pé n kò lágbára láti rà á jẹ́ àmì ẹni tí kì í fún ọpọlọ rẹ̀ ní iṣẹ́ ṣe. òye nípa ọlà tó farasin sínú ìwé bàbá olówó bàbá mẹ̀kúnnù àti ìyàtọ̀ ọgbọ́n tó táwọn yọ. ẹ̀yin olùtẹ́tísí mi ṣé ẹ wá rí wípé ká ní ẹ̀kọ́ nípa ètò ìnáwó àti lílo ọpọlọ wa kò ṣeé mà ní méjèèjì o ẹ jẹ́ ká lò ó bó ti tọ́ àti bó ti yẹ títí dìgbà mìíràn tí a ó tún pàdé lórí ìwé tí a ń kà bàbá olówó bàbá mẹ̀kúnnù láti ọwọ́ Robert T. Kiyosaki ká tún fi re pàdé. ẹ farabalẹ̀ kájọ gbọ́. This is an Ilela Art Streams production. Voice. Òǹkàwé Sherif Adéọlá Ògúndípẹ̀. Ọlápéjú Onífádé. Music Gbénga Akínwùmí. Sound Ayọ̀délé Ògúnrẹ̀mí. Drums Àyàntúnjí. Concept Àánú Olúwapọ̀gùn Adélé. Director Mọ́túndé Yàyà. Ilela Art Streams Limited. Upbuilding.